e babaláwo international ẹni wọn yá mi ẹ wo iṣẹ́ tí mo ń dání yìí iṣẹ́ ọ̀wọ̀ tó ṣiṣẹ́ fún gbogbo kan lélẹ̀ ẹ̀rí pé ànádá wọn tó lélẹ̀ iṣẹ́ ọ̀wọ̀ tó gbóná tó tí òun fa ìdíwọ́ ìdènà fún yàn pọ̀ gbogbo kan ló ṣiṣẹ́ fún gbogbo kan kò di kò ń díyàn lọ́nà kò ń díyàn lọ́wọ́ ọmọ ìyá sáré ara ẹ sáré ara ẹ kọ́ ọgbọ́n òun fẹ́ kọ́gbọ́n kọ́gbọ́n na lie na lie na lie lẹ́lòmí fi lẹ́lòmí fi kókó ẹ̀sìn na lie na irọ́ ni irọ́ ni lẹ́lòmí fi kókó ẹ̀sìn wọ́n yẹ mi má don't do that you don't need to do that èmi tí mo àwa tí à ń kọ́ ẹ ní nǹkan à ń ṣe dání wà ní na lie àwọn nǹkan tí àwọn bàbá wa fi tó fi tó ń lò ní ayé ìgbà yẹn nìyẹn tó fi tó fi rí tẹ́mi mo fi gùn ìwọ ò ní ṣe wà ní na lie kò kàn mí o èmi ṣàṣe tèmi mọ̀ pé reward ẹ̀ máa rí lẹ́dọ̀ ọlọ́run Olódùmarè ọba mi alágbára ọba lógo jùlọ gbogbo ìyẹn babaláwo àfáà wòlíì pásítọ̀ mo máa kí gbogbo yín o mo kí yín ẹ̀yin náà lẹ́gbẹ́ lọ́gbọ́n yín èmi kọ́ mo ní o ọgbọ́n tó lọ́rùn fún wa òun náà là ń lò mo kí gbogbo yín ẹ má bínú ẹ wo iṣẹ́ yìí báàlà ti máa ṣe àmọ́ ẹjọ́ ká wá rúgbó yẹ ká lọ wá ológbó ológbó tó bá tóbi tẹ́lẹ̀ rí pé epo ara ẹ̀ kò ti ṣí kò ti bù kúrò lára ẹ̀ complete one ká wá ìwé ètùtù ìwé ètùtù sílẹ̀ ká wá eh, ẹyọ atari ẹyọ atari atari ẹyọ a máa yọ ẹmọ inú ẹ mẹ́ta a máa kà mẹ́ta a máa wá irun àfin ojú dá irun àfin tẹmọ pé lóòótọ́ lóòótọ́ irun àfin lílé lè máa lọ wá báwo máa ṣe a máa mú ọ̀bẹ a máa fi páńpásá pasa jẹ́ ìgbẹ́ lè máa fi pa a máa páńpásá báwo náà nípa kọ́ńpásá a máa fi dìgẹ̀ a máa fi dìgẹ̀ èyí tá a dìgì yẹn a ní sọ́nù àbí kára ge kára fi ọ̀bẹ ge tába ti fi gi a máa wọ a máa gbé ibẹ̀ yẹn a máa wọ tába ti wọ a máa kó àtàrí mẹ́ta yẹn a máa kọ síbi tá a gbé yẹn a máa mú ẹ̀ẹ́ irun àfin yẹn máa fi bò mọ́lẹ̀ a máa mú èyí tá fi èyí tá pa agé kúrò mẹ́yìn a máa fi dè mọ́lẹ̀ tábà ti dè mọ́lẹ̀ àgbẹ̀ sínú ẹ̀fẹ̀ òwú owó ètùtù tábà ti gbé sínú owó ètùtù ọmọ ìyá mi kí la máa ṣe àwa wí à ń di papọ̀ tábà ti a máa fi òwú dúdú òfun a máa fi wí dáadáa a bo gbogbo ara tán bó ṣe gbogbo ara tán yìí ọmọ ìyá mi wó rí sórí ni ó lè lọ́rán o èmi ò rán lè yìí mo fi sápò mi ìgbà tí mo fẹ́ ṣe mo ṣe fọ́mọ mi mo ṣe fáwọn ọmọ mi mo ṣe fẹ́yàwó mi kékeré mo ṣe fáwọn ọmọ ọmọ mi ìgbà tó yà mo ṣe kékeré lábàáyé rú lábàáyé mo ṣe fẹ́yàwó mi mo mu sápò mi sá ní iláyé kan ni mo wà èmi mo ní mo ní iláyé méjì àwọn ọmọ mi ní iláyé mi ìyàwó mi àti mi fọlá mi iláyé mi so I have to protect them tí wọ́n bá dé protect ọmọ ẹ̀ protect ìyàwó ẹ̀ wó ló mọ̀ bọ̀ èmi ti kọ́ ẹ nìkan tó wọ́n ṣe tó bá ti wí tán ọmọ ìyá mi kí ló máa ṣe àwo kí ló máa ṣe ọmọ ìyá mi ẹyọ àtàrí mẹ́ta ẹyọ àtàrí mẹ́ta ẹwà akọ ẹyọ àtàrí mẹ́ta dání àkọsọwọ́ wàá jẹ́ ẹni tàbí wọ́n fi jáde ìwé kó kí ni máa píkì dáadáa wàá sí báyìí ẹ̀mẹ́ta ló máa fún sí àdè àdè àpò mọ́ báyìí sí báyìí àdè àdè sọ́sàpò ó tán dáàzọ̀ hmm. ó ti lọ nìyẹn sọ́sàpò ó tán ewu olùkọ́ báyìí o tún lè fi protect mọ́tò ẹ o lè fi protect mọ́tò o lè fi protect ilé wàá sí wàá sí sórí mẹ́rin ilé ọmọ ìyá mi kì í kò dìgbà táwọn yẹn bá gbá ẹ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó bí babaláwo mi inú ó bí àfáà mi inú ó bí aláfáà mi inú ó bí um, pásítọ̀ mi inú ifọ̀ báláwo àtọ́pẹ́ nǹkan tó fi jẹun kí ló kọ̀ tèmi pẹ̀lú ẹ̀ wo ló kọ́ mi lóògùn tí ẹ máa ta ṣé tiẹ̀ fẹ́ ta ni wo ló kọ́ mi lóògùn ni ọlọ́run ló kọ́ mi lóògùn ó dì sí kí ó ní kí n máa fi ran àwọn èèyàn lọ́wọ́ mo dì fi ràn wọ́n lọ́wọ́ ní sábàbí wọ́n náírà lọ́wọ́ online ọmọ ìyá mi go and do it but mo bẹ̀rẹ̀ mo rẹ̀ share the video before you do anything at all share it share it má pè mí pé kí n bá yẹ copy of, but share it God will continue to bless you bless you bless the, uh, the work of your hand God bless you ọmọ ìyá mi nọ́mbà mi lélẹ́yìí o oh eight one triple two one four eight nine one oh eight oh two eight nine seven five three four one two nọ́mbà tí mo ń lò náà online yẹn àdúrà àgbà o orúkọ mi náà kò yí padà o babaláwo international ọmọ ìyá mi share fídíò yẹn o bá mọ̀ pé olóòótọ́ lóòótọ́ ni onífẹ́ mi ṣí ẹ̀ bìkọ́ bá ti sọ bẹ́ẹ̀ òun onífẹ́ mi mọ̀ pé àwọn tó onífẹ́ mi ló pọ̀ jù lágbó olóòótọ́ lóòótọ́ ni onífẹ́ mi fẹ́ wò ẹ̀ṣẹ́ dada àdúrà gbà wọ ẹlọ́wájú ẹni padà sẹ́yìn eré àtúkọ́yẹ́ tiwa abalawo international.